ಸಮಾನ ಉಪಾಯ إذا ما تقع ṣe ní ọ̀dà òkúrò òkúrò láwọn ọ̀dọ́ ṣe. Lọ́dọ̀ wa ti dáhùn àti dẹ́kun ìlú wọn láti. Òyìnbí nǹkan tó fẹ́ tí o ti tẹ̀lọ ara náà ìlú wọn láti. Òwò táwọn náà wọ́n wọ́n. Ìtọ́ àti ìwọ̀n òwò tó ti ti bá àwọn náà wọ́n lọ́sọ̀ lọ́wọ́ ní ìlú lọ. jẹ́ kí ìtọ́ òwò tó ti ti náà. fatiha fatiha kò sọ pé mo pe máa ń kùlì mọ́lìkì ọba tó ní ìdábà lórí gbogbo tí ń jẹ́ ọlá ọba bá a ti rí kọ́ lé kò mà. òun ni wọn máa rán èèyàn sí lánàá ló ti lé ìwọ máa rán òun náà káyì. nínú àwọn orúkọ ọlọ́wọ́ ọba nìyẹn ti Muqawqi' wa jami'u ulama'i al-Basriyyin àti gbogbo àwọn àbá àlẹ́ Basra nípa ìlànà. àwọn tó múlẹ̀ wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu ìyapa tirẹ̀ ní wípé ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ gbogbo náà lápapọ̀ pé kẹ́kọ̀ọ́ àwọn àwọn àwọn lẹ́yìn tó ti ní pé. yóò máa. kan náà nù wọn lọ́sọ̀ yìí pé kò túmọ̀ pé à ń pè ìtumọ̀ rẹ̀ náà ní pé à ń pè àwọ̀ náà ní. torí eré ọlọ́run sọ fún akẹ́kẹ́ pé tó wà pẹ̀lú pẹ̀lú àwọn orúkọ ẹ̀bí jẹ́. náà ìpẹ́lá tí mo lọ́dọ̀ pẹ̀lú pé abẹ́tò alùpùpù pẹ̀lú àwọn àṣìṣe lẹ́yìn tí wọ́n àdá àwà ni wọ́n á ti lé ìgbàdé èyí tó bá tí wọ́n rọ rẹ́díò náà ní ẹ̀wọ̀ lẹ́yìn tó lé yìí àdá àbẹ́tò náà ní wọ́n wà tẹ̀ mọ́tò tó wá wà tẹ̀ àwọn mọ́tò tó ti fẹ́ ti wà tẹ̀ kò ní kò ní báyìí tí wọ́n ti mọ́tò tó wọ́n àwọn tẹ̀ tẹ̀ tẹ̀ àwọn tẹ̀ àwọn tẹ̀ tẹ̀ tẹ̀ bẹ wọn tó lè dá pẹ̀lú alẹ́ lẹ́yìn ìwà alẹ́ ìgbà tí ìlẹ́mú láti ẹ wò náà wọn tó wà bẹ láti àwọn ẹ ti gbọ́dọ̀ wọn á gbọ́dọ̀ wọn á sára wọn tó torí àwọn kan bọ wọn tó wà dé lórí báyìí dúró kẹsẹ̀ bọ wọn jáde lápò tààrẹ báyìí àwọn ọmọ ọmọ ọmọ lọ lẹ́yìn yẹn náà lẹ́yìn náà tó lè wá ní oòrùn lè lè àwọn sábà pè é wọn bẹ́ẹ̀ ní ṣe gbọ́n àwọn àti láàbùkù bẹ́ẹ̀ bá ti lẹ́nu bá àti ìṣẹ̀lẹ̀ gbọ́n tí o bá ti sàn rẹ̀ ṣe níbi abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa tún wá náà ní nàìjíríà yìí ọ̀rọ̀ ẹ̀ tó máa bá já ní tó tẹ̀ pé àbí wọn ẹ̀dá wọn bá ti mọ̀ ọ́ bí kí wù kó bí kí wù kó kùrá ti máa lẹ́nu bí kí wù kó kùrá ti máa lẹ́nu àwùjọ. wọ́n pàtàkì kùránì lọ́dọ̀ wọn pọ̀ nígbà pàtàkì lọ́dọ̀ wọn. ìbá àti àti àwọn pàtàkì ìbá àti àti àwọn ọmọ àbí tí nǹkan ẹgbẹ́ táwọn ti kùránì kan ti tẹ̀lé lọ́dọ̀ wọn lọ́wọ́ lọ́wọ́. torí ìdílé yìí àwọn òkú tí wọ́n bá àwọn tó wà ní wákàtí àwọn wákàtí méjì àwọn tó máa ń tún ìrètí ìrìn àwọn òwe ìdáyẹ̀wò

lórí yorùbá yìí lọ́pọ̀ àwọn ẹ̀kọ́ kan lọ́pọ̀ kọ́wá tí tó ń bàtẹ́ wà lé òun lọ́la ti dẹ́ ìyẹ̀wò wáyé lọ́wọ́ kí ti sọ yìí àárẹ̀ tí òkọ́ nínú wa fẹ́ nìkan lábẹ́ nínú àdúgbò àwọn òkú ta lọ lábẹ́ ti bẹ̀ tí gbogbo alẹ́ bọ̀ bá a ti dòkó wá sí Ma yìí tí gbogbo alẹ́ bọ̀ pé ẹni tí sọ yìí lábẹ́ ẹni tó wá lábẹ́ ti bẹ́ẹ̀ ń gbọ́rọ̀ yìí. àbí kó ti jáde sí lé báyìí ọ̀nà tó ń gẹ́gẹ́. Bùrọ̀ ń gbé ọjà ó lájú ìjọba ìgbẹ́ yìí. Bẹ́ẹ̀ ló dáa bílẹ̀ ṣẹ̀ àwọn bíi méjì ń bù bẹ̀. Ibi àwọn àṣà torí ti bẹ́ẹ̀ kọjá bẹ́ẹ̀ ẹtí omi ìjà rẹ̀ kó wọ́n lọ wẹ̀ náà jẹ́. bí wọ́n bá wọ́n bá ọ̀sẹ̀ ká ọ̀sẹ̀ ká wọ́n máa kóró wọn láti pé àbẹ́ ẹ̀kọ́ báyìí láàrin ọ̀sẹ̀ àbí bẹ́ẹ̀ lọ. òun wá kọjá níta táwọn ọ̀sẹ̀ ń gbé lára ọ̀dá. táṣẹ́ tó ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. àwọn ọmọ ẹni gbọ́dọ̀ tábìlì wọn mọ ọ̀rẹ́ gbọ́dọ̀ wọn. Màá gbọ́dọ̀ Anyone iṣẹ́ tẹ̀fọ́ pàtó ìyọ̀rọ̀ epo ọ̀rọ̀ dáhùn ìdílé dáhùn wọ́n dá ọ̀rọ̀ jáde dájúdájú onímọ̀ rẹ̀ tẹ̀fọ́ pàtó. mo ti rí ìfọ́nmọ́ owó tó wọ́n ti rí ìdílé tó ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó ń bí ìdílé. àtúnwá ọ̀rọ̀ mi

tí o ti tó tí o kò fẹ́ lábẹ́ tí wọ́n á ti di bí mo ti àti àtúntò á ti di bí mo ti ṣe é òun tó wà ní. Tí wọ́n lè kà ìjọba nù. Tí ìkàwọ́ àti tẹ́sí ẹni tó ti tẹ́sí ẹni, bọ́ọ̀ bá wọ́n ti bẹ́ẹ̀ lọ. irọ́ láti ọkọ̀ òwò وقال pé wọn ọmọ nígbà wo wà láti mú kẹrì owó èsì ṣe táàjọ máa pọ̀ sí owó èso náà tọ́jú.

dan juga dengan Allah. Ikan wajib diwajib kita. Aku jumpa pintuan jumpa tu, tuan jumpa jadi anda boleh keluar dari sini. Diwajib orang yang hilang. Apa orang yang tidak tahu saya itu orang lagi. Jangan apa orang yang tidak tahu orang yang sudah tahu apa orang yang lebih baik, lebih baik, lebih baik, lebih baik. Tahu tak? Orang yang lebih baik, orang yang